adúgbẹ́kún olúwa wa ọlọ́ọ̀bá Allah ọlọ́ọ̀bá Allah ni ọpẹ́ tó sí tó sì yẹ adúgbẹ́kún àyè amóore rẹ̀ lóore abẹ́ gba ilé sì fún wa àtọ́rọ àlékún kẹ́ẹ̀bí jẹ fún Muhammadu sallallahu alayhi wa ẹni tọ́lọ́ọ̀bá dìde gẹ́gẹ́ bí àánú àti fún gbogbo àgbáńlá ayé pátápátá ìjọba tí ń pè ní àgbáńlá ayé bọ̀húwà máa dúró lọ́wọ́ ìsìkáàlà nítorí wọ́n ti yàtọ̀ sọ́nà àgbáńlá ayé ni ọ̀rọ̀ ni wọ́n máa ń náà kẹ́ ilá rahmatan sábà ní bó wọlé anábìbí jẹ́ ìyá fún ẹ̀rọ kó a lè kọ́ anábìbí ẹ bá fẹ́ pa wọn. ẹ má dùn wọn lọ́rùn ẹ má já wọn jẹ kújà anábìbí ẹ pọ́n ọ̀bẹ ọ̀lẹ́yẹ̀dá àdókùn ṣètúrọ̀tà wọ̀lẹ́yẹ̀ rẹ́bí àtẹ. kéèyàn pọ́n ọ̀bẹ rẹ̀ dáadáa ń tọ́ sí dùnkù fi lára balẹ̀ ọba àtàbà gbé tí wọ́n ti ń pa ẹran àgbò àbí màálù gbà ní ọ̀nì ẹgbẹ́ ma tó wọ́n ní bá ní ti dààmú wọn àmọ́lò ẹ̀kọ́ ni. bí ẹ bá ní ẹran kó ní lẹ́jọ́ ọba fún lóúnjẹ ó lè kàtàrà ọbẹ̀ wọn náà kò sí dáadé mẹ́rẹ́ yóò ẹnu àná Muhammad sallallahu alaihi wasallam. ànábìnrin yóò ágbìbù bí náà rí ilà ọkùn ha ọba kó ìrẹ̀rẹ̀ pé ọ̀gbọ́dọ̀ gbogbo ẹni tí ń gbólóńgbò láàyè àwọn àkókò tẹ̀lé súnà lẹ́nu. ọba tẹ̀lé súnà lẹ́nu kò jẹ́ dáwọ́ ẹ̀wò wọ́n bá nílẹ̀ láàrin ta nínú àwọn àna àtàlẹ́ ti jẹ́ kẹta ẹranko náà sábà fi wọ́n bọ́ ọ̀la náà ti jẹ́ kẹta ẹ̀yà ààrẹ ìṣèpọ̀ jù. ànábì ló já mà fàgbàlagbà ní ẹ̀tọ́ tiẹ̀ ọmọ kékeré náà sì lẹ́tọ́ tiẹ̀ òbí lẹ́tọ́ tiẹ̀ ọmọ náà lẹ́tọ̀ọ́ sí ẹ̀ àbá àtọ́mọ tí wọ́n bá lú sí aráàlú láàrin ọ̀tọ́nà ọ̀nà tó gbogbo jẹ́ kẹ́ ẹni tó ní àtẹni tí ò ní bò náà ti jọ lò pọ̀ gbogbo eré ìlànà ti ṣàlàyé fún wa rahman tẹmọ́jú ọwọ́ ọ̀nà náà ti jẹ́ kẹ́ fún màláìka àwọn ọmọ àwọn ọmọ tó rọ́nà òwì fún wa ètò ọmọ wí fún wa làá lè sọ ọ̀gbẹ́ ìkẹ́rẹ́ làá lè jẹ́ fún màláìka àjálàṣe tòbí ànábì náà lọ́lọ́run tí kòránì rẹ́ni sí kòránì tí ló tóbi jù nínú ọ̀rọ̀ ọlọ́ ànábì ló gbọ́ngbọ́n jù nínú àwọn òjíṣẹ́ ọlọ́ tó ẹni lọ́lọ́ wọ́n fi kòránì náà ó fi kòránì pọ̀ náà ẹ̀ tó bá mú yóò náà jáde ṣùgbọ́n bó ti pé ọlọ́wọ́ jẹ́ yíò wá pé ìtò fi ìrùn tàṣẹ̀lú orígbàtọ̀ ẹgbàtẹ̀ lánà ní ẹjọ́ mọ́nà ìmọ̀nà iṣẹ́ ń tọrọ lẹ́yìn tí kò kéré ní 17 times ẹ̀mẹ́ tàbílógún lójúmọ́ fẹjọ́ báyìí lábílá ogun alamọ́ ní ìdílé sọ́rọ́tún mọ́sọ̀tẹ̀ ìmọ̀nà àti wọ́n sẹ́lẹ̀ ìlànà ọlọ́run àdúgbàtẹ̀ lánà bí i ẹ̀ bá ní gbogbo ẹjọ́ ọ̀fẹ́ ńlá tó bá ní tàrà bá ti wá wí lọ yìí ìjẹ́ ọlọ́wọ́lọ́wọ́ bẹ́rẹ̀ rí gbogbo àwọn alẹ́ rẹ̀ sọ́gbà fún wọn fẹ́ jẹ́ kí ẹ̀ tàbátí ń tọrọ fáwọn ará alẹ́ ànẹ́bì àdárúkọ kìfìrí ará alẹ́ ànẹ́bì là ń sọ́gbà fún yẹn tọ́mà ẹni ogun fámìlì jẹ́ ọba gbà fún ìwọ́ lóore jẹ́ ní yẹn lọ àbẹ̀rẹ̀ náà bọ́lá lé fún òjẹ́ bá wọn ará alẹ́ ànẹ́bì àti wọn gbà fún àti gbogbo anáàdìjọ́ mi dẹ̀ kíyàmà ṣẹ̀bá wa mùsùlùmí níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀ afẹ́ mú ìgbà tí gbogbo wa máa bẹ́ra àrẹ́kì rẹ̀ mo pe tọ́pìkì náà ní mímfọwá ibi láti nílẹ̀ àrà nínú àǹfààní ìmọ̀ ẹgbẹ́ oúnjẹ aláàní olámẹ́rọ àwò nínú ẹ̀yìn ráǹfààní rẹ̀ pọ̀ àti lè kó sẹ́lórí ìjókòó èyí tá a bá wà náà láwùí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá aláṣùhánà wọ̀tàánà ní ìgbà tí ó dálé ayé ó sàwọn nǹkan lẹ́tọ̀ọ́ ó sàwọn nǹkan léwọ̀ ẹ̀wọ̀n rí kó jẹ́ tó yẹ olókòjù nínú tọ́lọ́ọ̀bá aláṣẹ fún wa sẹ́ni kan bá ti ń bèèrè tó bó láti máa ń tó tó ẹni lọ kọ́ ní tí ò tọ́ èyí tó tó hàn sí ọ torí pé ìdí ò tọ́ wọn ò ju tó ní ti báyìí lọ gbogbo nǹkan ẹ̀yẹ́ fún ọlọ́ọ̀ ti ṣe fún wa هو الذي جعل لكم ما في الأرض جميعا gbogbo tí ń bẹ́lẹ̀ fọ́ pátá ọmọ àti tí ó ilẹ̀ tọ̀. ìtọ́lọ bá dé bá dé bẹ́ẹ̀ ẹnà tó wọ́n ní yẹn ọlọ́run fẹ́ kí ẹ máa jẹ halal tọ́mọdọ́rọ̀kọ̀ halal nínú fíkù kìí ṣe jíjẹ ìtọ́lọ bá wí ìbára ẹni ṣe pọ̀ ní ọ máa jẹ halal ìní ọ sì máa jẹ haram ìtajà ìrajà ní ọ̀nà títà ìra rẹ̀ ọ máa jẹ halal ó sì máa jẹ haram. ìwọ orú aṣọ ní ọmọ ẹjẹ́ halal ọdí ma jẹ́ haramun bá ní bákan náà ní kí yẹ bíbà ní ọmọ aláàrí ń bẹ́ẹ̀ lọ́mọ aláàmù náà ń bẹ gbogbo wa èyí tí ó tàn wá lẹ́ni ní èyí ti bẹnu wá yìí aláàpọ̀ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ọlọ́run ní ẹ̀yìn ènìyàn ọba mùsùlùmí wa wí ọba ìdí èdè mùsùlùmí wa wí ẹ máa jẹ nínú tó ń ṣe pé nínú ilẹ̀ ẹ̀lẹ́rìn èyí tó jẹ́ aláàlú ibẹ̀ ní o ọyíbà èyí tó mọ́ lọ́dọ̀ náà ọba ọba wọ́n láti tẹ́lẹ̀ òkùnkùn àti ṣe ìtàn ẹ má tẹ̀lé àwọn ìgbésẹ̀ ń tẹ̀lé ìpinnu àti ètò ìṣèǹkan torí pé ọ̀tá ní tó bojú wà ní ọ̀rọ̀ ti sáà ní ẹ gbogbo ẹni tí ó bá ńlá àti kó sọ àyà yìí ẹlòmí ọmọ jíro ẹni ọmọ gbà rẹ̀ ọmọ ayọ́dọ̀ àká ibi tí ó ti rógbò wájú ọlọ́ọ̀ni ìdí ìbẹ̀nu yìí ọlọ́ọ̀lẹ́yìn èèyàn bákan náà ní péèjì tó tẹ̀lé yóò náà nínú fúrọ́tù gbọ́pọ́rọ̀ ọlọ́ọ̀tún kọjú báwọn mùsùlùmí rí ayọ́lẹ́bí lámánù كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ọlọ́run ẹ̀yọ́ a ṣe fún yín Allahu Akbar. àti pé tọ́lọ̀ ń bá ṣe sílẹ̀ nígbà ní ìdí àtẹ́wọ́ ní èyí ogun tọ́lọ̀ ń gbé síbẹ̀ tó bá ní ogun ọlọ́run ló ṣàwọn nǹkan ní ìgbé àríjìkẹ́ ìgbọ́dọ̀ débẹ̀ ìgbọ́dọ̀ fi sẹ́nu. àṣepé táǹkì bẹ́ẹ̀ ló ń wà yìí wọ́n ní ọmọ fẹ́ ti wá ẹnu bí wáyé ọlọ́run kẹ́ tó wá ń gbóòórùn ni tó wá fẹ́ máa ń gbóòórùn haram ni ọlọ́run ló mọ èèyàn sí àìlè dúró sí ní mọ́sálásí. ṣùgbọ́n ọgbà àwọn táǹkì yìí ìdí máa ń lọ pẹ́lára wa ọ̀pọ̀lọpọ̀ sí máa eléyìí ló fà àti ìjọ tó ti kú ni wọ́n ti bá gbọ́rùn rẹ̀ bó ti burú tó ní sámà tọ́wà ní ẹ̀mà tí sámà wọ́n fẹ́ wọlé àwọn mọ̀lẹ́gà ní ọ̀sáyé látara ń tọ́lọ̀ tó àti pẹ́sẹ̀ olórí ẹ̀ṣẹ̀ tí máa fọ orun gúdù omi kúfù àti ṣírìkù ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ yókù náà máa ń lapa olóṣè fà á tó ṣe pé tí èèyàn bá dé tó bá ṣe kèdè pẹ̀lú ọlọ́run tó bá gbẹ̀mí ẹ̀ òun náà wọn bá lọ sókè gbogbo ẹ̀mí nù gbogbo ẹ̀mí ni wọ́n fẹ́ lókè tọba kúkú dókè sábàì tọba jẹ́ mùsùlùmí ni ó sì fún máa wọlé lọ ọlọ́nà kò ṣe lè rọrùn fún wa tí a bá ilé ṣé kí èèyàn ibi wò ké lọ àmì kọ́lọ̀ ń sànù ẹ̀ láti ìyá àwọn òṣèré látàrí ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń gbé owó ti bá wọn ní kò sọ́lé òórùn bù kò sọ́lé bù ìnàlẹ́bí ilẹ̀ kẹsìdẹ́bù bí ayé àtìlà kò sẹ́kọ̀ọ́ àná lẹ́ẹ̀kú fẹ́ حتى يلقى الجمل في سم الخيام إنسان جاء يوتي سامي إنجو ما جاري لراوا الله سبحانه جامع جنادا أبا ولا سير هو نبي جانا سير إليه الحديث توقف سبب النبي صلى الله عليه وآله وسلم ولئن الله أمر المؤمنين بما أمر به المبتلين فقال الله يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال الله عز وجل يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا أنا ní tí أنا pa àdébìnrin tọ́lọ̀ ń pa àwọn òjíṣẹ́ láṣẹ انا pẹ̀yìn náà láṣẹ ẹ̀rọ bí ó ní tọ̀ àtànẹ́bì àtẹ́ntí ìsànẹ́bì gbogbo ọgbọ́gbọ́gbọ́ ní ẹ̀gbọ́dọ̀ débi ìdọ̀tí torí gbọ́nà ń pa mùsùlùmí lẹ́sẹ̀ olóòrò pa ọkọ́rọ́ sí wọn lẹ́sẹ̀ ọlọ́wọ́ ní tó bá mọ́ ní ẹmọ́ jẹ eléyìí ló fà tó yẹ pánẹ́bì ló ti gbà wa àti tó dé wọ̀ bẹ́ẹ̀ bá ṣí Qur'an ọlọ́wọ́ wa ṣàlàyé tí ó ṣe léèwọ̀ fún إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به غير الله أداركم تبي مالي هو أما جوكم به أما جلجل الله أكبر إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير أما جلبه أو مين هو لأن هو النبي الله بيتقلقه هو بيجي أما جاجرة أتيجي أما جلومبو النبي صلى الله عليه وسلم قال إنها عن أكل كل ذي من الطيور أو ذي ناب من الحيوان وذي نخلة من الطيور gbogbo ẹranko tó bá ti ní k ninety ti ní hàn ó ti jẹ́ ìwọ̀nù kódà wọn àbá dárúkọ ajá ń bẹ́ ẹlòmíín wá gidi oníjẹ ajá òṣèrèwọ̀ òṣèrèwọ̀ á ní kí ló ó ní òṣèlú kọ́ra ni gbogbo ní k ninety ní hàn sí i ó ti bọ́ síbi àdínsà lẹ́yìn ìbáwọn ọlọ́gbọ̀n gan ó ti bọ́ síbẹ̀ ní ẹ wọ́n kú lù ní yíkìlọ̀ ìmìnà pẹ̀lú èyí tó bá ti ní kúọ̀ nínú àwọn ẹyẹ tó ń dà bí hàn ẹ̀ bá lé wọ́n nù kọ̀ náà ìwọ̀n náà ní ìwọ̀n náà أنا بمسويبة إذا قد حرم الله علينا أشياء في كتابه وحرم بعض أشياء على لسان نبيه ọlọ́run sì ń tẹ́ léèwọ̀ dàírẹ́tì látẹnu kò tà ó ti tàwọn kan ní iléèwọ̀ ìlú àlẹ́yìn lójú ni. ìlú àárín tó lọ bá ti tẹ léèwọ̀ wọ́n ní ìdàkejì halal ọlọ́run tẹ́ máa jẹ halal àwọn awí agbáwọn halal àwọn haramu olóńtà àfáàní wọ̀ bí abẹ́ẹ̀dì ìtẹ̀mẹ́yẹ́zò àṣìyá ò tí ẹ̀ bá ti mọ̀ ọ́pọ́sìtì àwọn kẹta ń tẹ̀lé yọ máa rọrùn tá a bá ti sọ pé kí ni aláàlì wọn ìsábà pọ̀ síra aláàlì torí pé mélòó lọ bẹ́ẹ̀ kà nínú àwọn nǹkan tó jẹ́ tọ́ ṣùgbọ́n tó ọba ilé ka àwọn nǹkan tó jẹ́ ẹ̀wọ̀n gbogbo tó kù yẹn jẹ́ aláàlì fún yín ìjọba mùsùlùmí aláàlì wọn láǹfààní ká tó máa kí láǹfààní máa jẹ́ aláàlì

kí ẹ fẹ́ mú tí ìtọ́tọ́ ní gbogbo àwọn nǹkan halali ó lè di haram máa lọ bó o ní kí ń jẹ o ní kí fi owó fi ra nǹkan halali láti owó owó tó ọlọ́lẹ̀ owó tó jẹ owó ọmọ owó bàbá ń tọ́jú jẹ́ ìtẹ́ta láàrin bí ń jẹ ápùrẹ̀ lẹ́nu rẹ̀ ọ̀sàrẹ̀ lẹ́nu rẹ̀ ajẹ́ rẹ̀ lẹ́nu rẹ̀ láwọn kàfẹ́ tọ́lọ̀ ọba àlá tó lẹ́tọ̀ fún wa ṣùgbọ́n bàtà lọ́wọ́ jẹ́ tó fi ráyì owó haramu ó ní àtẹ̀sẹ́yẹ̀ bí bọ́ bá ń jẹjẹ àwọn tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ ni ó ti dèwọ̀ pé haramu ló ń jẹ. ìjọba tó lọ ń jẹ tó tó láìsí ìjọba tó lọ ń sọ ní gbogbo owó yìí owó àwọn èèyàn sí ẹ lọ́wọ́ ẹ ti tún gẹ́gẹ́ yọ bẹ́ẹ̀ jù ọlọ́run wá ní abẹ́ ولو إن الرجال يتخوفون لمال الله غير حق فلهم النار يوم القيامة نعمة الله لنا قدبتها لنا طلع اللوتي إنني كم جل القيامة الله نفهم جاء نو ما تجعل الإنسان ألا كذي أني إن كذبت حرام قالوا فراري أنت متسي òyìn tó bá wù kó fi ṣe àráàmù ni àwọn tó wọ́n jẹ́ àráàmù yẹn tí ó bá jẹ láàrin àdúgbò ọmọ àráàmù yàtọ̀ àǹkẹ́lú ọ̀rẹ́ pé halali ìgbọ́ ọ̀nà tó gbà fún ní ó sọ di haram gẹ́gẹ́ bí àpèjúwe màálù rẹ̀ ẹ̀tọ́ ni fún akẹ́kẹ́ tó mọ̀ bá tàhátà ẹ̀fìhì lọ́ba kú fúnra rẹ̀ ọ̀ lè jẹ́ mọ́ òkú ẹni tó bá turú yìí ń bọ́nú haramu yìí abíbẹ̀ẹ̀ tí ẹ̀kọ́ èyí tó tún súnmọ́ bẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó lè pààyàn lára kárọ́ọ̀mù ni ní ìpìlẹ̀ tó rá sí ẹ̀ bẹ́ẹ̀ ní mu kókè ẹni tí mu tí òṣìṣẹ́ yìí tó kéré jù nínú ọtí tí ò ní ní ọ lára kò sí gbogbo ẹgbẹ́ ìṣẹ́ṣẹ́ ìṣìká ẹ bá mu débi kẹ́rọ́ ni ojoojúmọ́ lẹ́yìn tó bá pé ọ̀pọ̀ lára náà ni ẹ gbọ́dọ̀ débẹ̀ nínú tẹ́ǹtì tẹ́mi náà ẹlòmíì nǹkan ọ̀nà tó gbà pa nǹkan ní òjò jẹ́ ara ọmọ nǹkan dáadáa ni nǹkan pa ẹran fún nǹkan tí èsì tọ́lọ. adìẹ ní tòótọ́ màálù ní tòótọ́ ṣùgbọ́n ó lọ́dún ọ̀rọ̀ kẹ́ tí wọ́n ń ṣe fẹ́ pa fún bí kérésì yẹn wí dáadáa Christmas tó lẹ́nu náà bọ́ fún wa kéré. àwọn lọ́dún ọ̀rọ̀ tó fẹ́ pa fún bí New Year ẹni tó jọmọ́ ń ta wí láti ìpínlẹ̀ ọlọ́mọjà kó bára wọn wájú ọlọ́ látara àtẹnujẹ. mọ́tẹ́tẹ́ àwọn ọjọ́ mi wà bá ti rí mo ti tó wọ́n jù ú ni aláàlì ní ọ̀bá jẹ́ tí wọ́n ní bá ti kí wọn